ó ti báyìí. ilé wàjú sí e. ìtúpa ètò. ilé wàjú màá. pínton. ṣùgùlẹ̀. abẹ́rẹ́ kìrìpẹ̀tà. kọ́sọ̀yọ́. ìkọ̀wọ̀nsẹ́dá. kéèkì tún. àtúbù. Ah! Ah! Ah! Ah! Ah! Èbí kìíní ti ń lọ. Bí kìíní ìwìn ẹ̀rí ìwìn ìrí nǹkan. láyé láyé ẹ̀yin lójú ara yín ẹ̀ síta mi nìyẹn ìpàdé ìpàdé tó mọ kọ́kọ́ tó ti pàdé. ṣé bẹ́ẹ̀yàn bá pààyàn ṣé kò ní jẹun àbí ṣe lọ́ máa pa. wọ́n rán ọlọ mẹ́ka níwọ lójú wò kó wọ́n kó lè. lẹ́mi sì wàyí mi mo gbé ìbòjú gbogbo àbáwá yàn yín burúkú òyìnbó ń bẹ lẹ́nu mi. ọ̀ pípa lọ. That's of Ibotaka. Excuse me? We're seeing, we're seeing our, our Spain Bí mo ṣe rẹ bàbá lásán, bí mo rẹ bàbá lóru, ṣe ni wọ́n mọ fẹ́ túmọ̀ ni, tí wọ́n mọ fẹ́ túmọ̀ ni. What's your problem? Kí ni problem ẹ? Eh? Kí ni mo ń ṣe? Wọ́n mi, èmi ni màá pa ẹ́ tó bá jàjẹ́ tá a bá rí ibi tó ti ń bọ̀ tó ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ káàkiri màá lo ẹgbẹ́ ti dà sí. àwọn òòsà níbẹ̀ lórí rẹ̀ ni. níbo níbo. kí mi ò mọ púpọ̀ mọ́ rẹ hmm. ọ̀rẹ́ ìyàwó mi mọ̀ ní ọ̀. ẹ̀ ń gbà náà wá. tèmi mo dàbí ìdun lẹ́nu rẹ̀. ẹ jọ ṣé mo sọ̀rọ̀ sókè ni. kò dìgbà tó o bá sọ̀rọ̀ sókè kí n tó gbọ́ ọ.